lórí ìkànnì wa yìí Taalib TV ọ̀rọ̀ ọ̀fẹ́ ó jẹ́ agbanikan tí a ti yiri àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ọkọ àti aya wò. gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ọkọ àti aya là ń yiri wò níbẹ̀ insha allah ojúkọ̀nà tí a ń tọ̀ náà ni ojúkọ̀nà ìbéèrè àti ìdáhùn ẹni tó bá ní ìbéèrè yóò fi ìbéèrè ránṣẹ́ sí wa. ẹni tó bá sì láǹfààní pé òun fẹ́ pè wá táǹfààní ẹ̀ bá ṣí sílẹ̀ yóò pè wá á tẹ́tí gbọ́ ìbéèrè rẹ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ọkọ àti aya. ìjókòó kẹsàn-án tá a ṣe kẹ́yìn ibẹ̀ ni a ti yiri àwọn ìbéèrè kan wò eléyìí tí àwa afọ ìsí rẹ̀ kẹ́yìn nínú àwọn ìbéèrè náà ó jẹ mọ́ ti ọkọ àti ìyàwó méjì tí ọkọ fẹ́ mú ìyàwó kejì lọ sí ìlú tó fẹ́ mú ìyàwó kejì lọ sí. ìlú òkèèrè nítorí pé ìyàwó kejì kò tí ì bímọ ìyàwó àkọ́kọ́ ó ti bímọ. àwọn èsì tá a fọ̀ lórí ìdáhùn lórí ìbéèrè yẹn ẹ mà jẹ́ ká dìímú dáadáa. ó wá ọ̀rọ̀ kan. nínú èsì tí mo fẹ́ fi kún èsì tá a fọ̀ ẹ jẹ́ kí n sáré rán wa létí èsì tá a fọ̀ lórí ẹ̀. mo sọ pé a dá ọ̀rọ̀ yẹn padà sí ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó lórí ọ̀rọ̀ ọkọ àti aya ni pé ọkọ lè níyàwó méjì kó fi wọ́n sí abẹ́ òrùlé kan náà ó sì lè níyàwó méjì kó fi wọ́n sí abẹ́ kó fi wọ́n sí abẹ́ òrùlé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lè jọ wà nínú ìlú kan náà wọ́n lè jọ wà ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lè jọ wà ní orílẹ̀-èdè kan náà wọ́n sì lè jọ wà ní orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀. ohun tí máa bí eléyìí òun kọ́ ni kókó bí kò ṣe pé sólẹ̀tọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. a rí wípé kò pọn dandan kí ìyàwó méjì kí wọ́n wà papọ̀ ní abẹ́ òrùlé kan náà kò pọn dandan nípa bẹ́ẹ̀ àwọn okùnfà kan ó lè ṣe sábàbí wíwà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nínú àwọn okùnfà náà ni irú iṣẹ́ tí ọkọ ń ṣe ibi tí ọkọ ti ń ṣiṣẹ́. a rí ọkùnrin míì tó dá sí wípé Ìbàdàn ló fẹ́ ìyàwó àkọ́kọ́ sí. ó sì ń ṣiṣẹ́ nìbàdàn àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí iṣẹ́ rẹ̀ kò jẹ mọ́ bàdàn mọ́ ó jẹ mọ́ ìlú Èkó ọwọ́ adẹni tó ga sí pé láti Monday sí Friday yóò ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ sátidé àti Sunday yóò wà ní Ìbàdàn gbogbo àsìkò tó fi wà lẹ́kọ̀ọ́ yẹn ọwọ́ àwò pé òun ò lè dá wà ìyàwó tó sì ti fẹ́ tẹ́lẹ̀ kò ṣeé kó lọ sí Èkó nítorí ìdí ọ̀rọ̀ ọmọ torí pé tóbìnrin bá ti bímọ tọmọ ọmọ ní ẹyọ kan tí ọmọ ní méjì kò lè máa bá ọkọ fò káàkiri ayé mọ́ èyí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ nìyẹn kò ní rọrùn fún obìnrin tọmọ rẹ̀ ti kọjá méjì. láti máa bá ọkọ fò káàkiri obìnrin mi ti bí mẹ́rin ó ti bí márùn nínú nǹkan tóbìnrin sì jókòó sí nílé ọkọ òun náà ni ọmọ rẹ̀ ẹ̀sìn ọ̀wá ní sọ pé kí ọkọ má fẹ́ ìyàwó mìíràn nítorí pé ẹ̀sìn wulẹ̀ fún ní àǹfààní kó fẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin. nítorí náà kò sí wàhálà nínú kí ọkùnrin níyàwó méjì kí wọ́n wà ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀. ṣùgbọ́n ibi tá a fẹ́ kí oníbèéèrè kó ṣàkíyèsí sí òun ni pé ó níyàwó kejì. ó ní òun láǹfààní láti máa ṣiṣẹ́ ní ìlú kejì àwa fa ìdájọ́ iṣẹ́ obìnrin yọ wípé èyíkéyìí ọkùnrin tó bá fẹ́ yàwó nítorí kí obìnrin yẹn kó lè máa gbọ́ bùkátà ara rẹ̀. tí kìí ṣe kóbìnrin yẹn jẹ́ ọlọ́rọ̀ àmọ́ tí ó ṣẹ̀ṣẹ̀ máa forí ṣe fọrùn ṣe ìyẹn ò dáa ìyẹn ò bá òfin ẹ̀sìn mu. bákan náà èyíkéyìí ọkùnrin tó fẹ́ yọ̀ǹda iṣẹ́ ṣíṣe fún aya rẹ̀ ó gbọ́dọ̀ wòye sí. Si, sàkánì tí ayẹ ti fẹ́ máa ṣe iṣẹ́ kó má jẹ́ àárín àwọn ọkùnrin ọlọ́kùnrin torí pé òfin wà tó de obìnrin mùsùlùmá pé kò gbọ́dọ̀ máa ṣe kò gbọ́dọ̀ máa ṣe wìnìsànkìn láàárín àwọn ọkùnrin ọlọ́kùnrin. ṣẹwárí aspect tó ṣẹ́kù tí mi ò láǹfààní àti mẹ́nuba òun ni aspect tó jẹ mọ́ àlìjìmá sex. Islam ní ká ṣe déédéé láàrin àwọn ìyàwó wa. nínú déédéé tí ẹ̀sìn ní ká ṣe láàrin wọn òun náà ni pé ká pín ohun dọ́gba láàrin wọn ká pín ohun dọ́gba láàrin wọn. ṣe wá rí ọ̀rọ̀ pípín oorun yìí ìpìlẹ̀ ni pípín oorun general ruling ó ní pé kọ́kọ́ pín oorun láàrin àwọn ìyàwó rẹ̀. àmọ́ àwọn kọ̀ǹdíṣàn kan máa wà tó jẹ́ pé pípín oorun yẹn kò ní rọrùn. pípín oorun láàrin ìyàwó méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin ó lè má rọrùn. ọkọ òsì ní di alábòsí lórí ẹ̀ nítorí pé kò sí ọ̀nà míì tó lè gbà pín oorun yẹn mọ́ pẹ̀lú bí ọ̀rọ̀ ẹ̀ ṣe gbà. wàyí ní ìbámu sí ìbéèrè tí à ń sọ nípa ẹ̀ lọ́wọ́ ó hàn gedegbe wípé ọkùnrin tó níyàwó méjì tí kan wà ní ìlú kan tí kejì wà ní ìlú mìíràn à ń bọ̀ sí bọ̀ sí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ìyẹn tún jìnnà ẹ jẹ́ á mú ọ̀lẹ̀ níbi pẹlẹbẹ. interstate family interstate family ẹja fi ṣe àkàwé ẹni tó níyàwó méjì ká sọ pé ń ṣiṣẹ́ ìjọba nílùú Èkó ìyàwó àkọ́kọ́ wà ní Ìbàdàn ìyàwó kejì wà ní Èkó ọjọ́ márùn-ún sì ni òṣìṣẹ́ ìjọba fi ń ṣiṣẹ́ ọjọ́ méjì ni yóò fi sinmi definitely ohun tí ń jẹ́ pípín oorun dọ́gba kò lè work nínú fámìlì bẹ́ẹ̀ nítorí pé ìyàwó tó wà ní Ìbàdàn. ọ̀wọ́ àǹfààní tọkọ ẹ̀ ní lásìkò tó ń ṣiṣẹ́ kò tayọ ọjọ́ méjì láti fi wà ń bàdàn èyí tó wà ní èkó pẹ̀lú ẹ̀ òun ló ní àǹfààní ọjọ́ márùn-ún kò sí nǹkan tọkùnrin yẹn fẹ́ ṣe sí iṣẹ́ tó ń ṣe náà ní fi ń gbé bùkátà tó wà ní Ìbàdàn. òun náà ní fi gbé bùkátà ètò wà lẹ́kọ̀ọ́ kò sí bó ṣe fẹ́ pín oorun yẹn dọ́gba ọ̀rọ̀ ti di wàtàkùnlọ́ha mọ̀sítàtọ̀ àtù ẹ bẹ̀rù àlọ́ọ̀ yín bá ṣe mọ́. ìyàwó tó wà nù lé lábẹ́ òrùlé kan náà tàbí ìyàwó tí ó wà ní ìlú kan náà tó ga sí pé bíi kọ́kọ́ rìn láti ilé ìkíní lọ sílé ìkejì bíi kó wọ ọ̀kadà bíi kó wọ mọ́ríwá láti ọ̀dọ̀ àkọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ìkejì tó bá mọ báwọn ó rọrùn fún láti pín oorun wọn dọ́gba torí pé inú ìlú yìí kan náà ni ọ wà níwọ̀n àgbà tí ẹ̀sìn wa kò ti ṣe léèwọ̀ fún ọkùnrin wípé kó níyàwó nílùú kan kíṣẹ́ sì wà ní ìlú mìíràn nígbà tí yìí ò ti jẹ́ èèwọ̀ àga sí pé ohun tó bá tàrà tábà ohun tó bá ohun tó bá súyọ nípasẹ̀ bẹ́ẹ̀ kò lè jẹ́ ẹ̀sìn. ẹ̀sìn sọ pé kọkùnrin wá ìjẹun rẹ̀ kó wa lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ìyàwó tó nílé ó lè má rọrùn láti máa bá káàkiri nítorí àwọn factors kan ọ̀kan pàtàkì ń bẹ ọmọ jẹ́ kan ń bẹ ọmọ kan nínú ẹ̀. nígbà tí ìyàwó kan bá ti bí ọmọ bíi minimum of three minimum of three three children kámọ́tì ìsọ ètò bíi márùn ètò bíi mẹ́fà ètò bíi méje ètò bíi mẹ́jọ ètò bíi mẹ́sàn-án kò rọrùn àwọn ọmọ yìí ti wà nílé ẹ̀kọ́ ṣe rí pé tirẹ́là rẹ̀ ó ti lóòdù ó ti lóòdù ẹrù. kò rọrùn fún ọkọ láti kó obìnrin yẹn àtàwọn ọmọ ẹ̀ lọ síbẹ̀ pàápàá jùlọ tó bá tiẹ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba kì í sábà rọ̀ wọ́n lọ́rùn àfi tó bá ti wà ní òkè pátápátá tó ga sí pé èyíkéyìí ṣèṣì tó bá gbé lọ ọrùn ìjọba ló wà ilé ìjọba ni ó máa gbé. so níwọ̀n àgbà tẹ́sán ò ti sọ pé ibi tíyàwó bá wà lọ́kọ ti gbọ́dọ̀ máa ṣiṣẹ́ kò sófin yẹn díàfọ èyí tó ti bí ọmọ tí tírélà rẹ ti lóòdù ẹrù òun wà ní ìlú àkọ́kọ́ tí wọ́n jọ wà nípìlẹ̀ eléyìí tí ò tí ì bímọ náà ni ó wà ní ìlú ibi tọ́kọ ti ń ṣiṣẹ́ kò wá sí ṣe fẹ́ pín oorun tó lè dọ́gba láàrin àwọn méjèèjì nígbà náà èyí kì í ṣe àbòsí bọ́rọ̀ ṣe gbà èyí tó tún wá lè jù yẹn lọ òun ni kí ó jẹ́ international family. wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ní nàìjíríà along the line ó ló ń jẹ fisa lọ ju Amẹ́ríkà tàbí wọ́n ní iṣẹ́ sílẹ̀ ní Dubai ẹjọ ṣàdúrà pé àtọkọ àtìyàwó náà wọ́n jọ ṣàdúrà pé Ọlọ́run jẹ́ kí wọ́n mú yín o àdúrà àgbà tán ọkọ di ará Dubai. ìyàwó wà ní nàìjíríà ọkọ wà dubai ìyàwó wà ní nàìjíríà ọkọ wà lamẹ́ríkà. títí ọkọ fi wò wípé kò níyàwó míì ìyàwó míì tó fẹ́ nìyẹn ó rọrùn kó wà pẹ̀lú ẹ̀ ní ọ̀hún ju ètò ti bímọ lẹ̀ lọ torí èso ti pa ọmọ lẹ̀ ọ̀rọ̀ ti di pé ọmọ ló fọwọ́ mu ni àbọ́kọ and ètò pọ̀jù ni pé ọmọ ni ó fọwọ́ mu torí pé yóò rí i pé iṣẹ́ tó ń jókòó tì náà nù. ẹ wá wò ó àwọn tí máa ń tíráàbù yẹn ẹni tọ́rọ̀ lọ́rùn jù láti wálé òun ni ẹ̀ẹ̀kan lọ́dún kò sí bó ṣe fẹ́ pín oorun láàrin wọn dọ́gba mọ́ ẹkọ́nọ́mì òun ló dìtámì ìgbà tí ó wà ní ilẹ̀ òkèrè àti ìgbà tí ó wà ní orílẹ̀-èdè rẹ̀. ṣùgbọ́n àkíyèsí kan ó ń bẹ lábẹ́ irúfẹ́ kọ̀ǹdíṣàn yìí o àkíyèsí kan ń bẹ lábẹ́ rẹ̀ o àkíyèsí náà ni pé ó rọrùn fún obìnrin tó ti tá a lè sọ pé òun gán ti sinmi ọmọ bíbí láti máa jókòó ti ọmọ rẹ̀ láì ní sunkún ọkọ rẹ̀ ò sí nílé kò rọrùn fún ẹ̀yin tẹ́ ẹ ṣègbéyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ọwọ́ lọ sílé òkèèrè. aburu lè tibẹ̀ jáde aburú ó lè tibẹ̀ jáde ọ̀fẹ́yàwó tá ìfẹ́yàwó tán kódà kò tí Dubai ọ̀rẹ́ jẹmọ́kọ́ lọ sàmẹ́ríkà ọdún kìíní ó wálé ọdún kejì ọdún kẹta ọ̀ wálé ẹ wá ń ṣáàt lórí fóònù kò rán kò rán kò wà advisable fúnru ọkọ bẹ́ẹ̀ láti já ìyàwó ẹ̀ jù sílẹ̀ kí ló jókòó tì kí ló sọ pé jókòó tì. ẹ má ti pàṣẹ ìrìn àjò fún ẹkọ́nọ́mì ẹ má ti pàṣẹ rẹ̀ sọ ìyàwó rẹ̀ tí kìí ṣoníbàjẹ́ tẹ́lẹ̀ tí kìí ṣoníbàjẹ́ tẹ́lẹ̀ ẹ má sọ di oníbàjẹ́. ìyàwó rẹ̀ tí kìí ṣe oníbàjẹ́ tẹ́lẹ̀ ẹ má sọ di oníbàjẹ́ kẹ̀kíyè sáàrin dáadáa nítorí pé a rí èmi ti rí kéèsì kan rí obìnrin yẹn. ajọ jọ ní isabatudin girls grammar school mi ò ní dákọ subject tó ń tíìchì obìnrin ni mo wá máa ń gbọ́ tẹ́ máa mo máa ń gbọ́ lẹ́nu àwọn staff wípé ọkọ rẹ̀ ò sí nàìjíríà ọdún kìíní wọ́n ní ò sí nàìjíríà ọdún kejì wọ́n ní òsì nàìjíríà ọdún kẹta wọ́n ní òsì nàìjíríà máa mọ̀ pé sóbìnrin ti bímọ wọ́n ní òsì bímọ ó sì dúró de ọkọ tí ó lọ sí amẹ́ríkà wọ́n ní kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán ni ọkọ rí físà lọ́tìrì lòun lọ ń kí ló fi dá ọ lójú pé ọkùnrin yìí ò ní fẹ́yàwó míì lọ́hùn. ọkùnrin ẹ gbọ́dọ̀ understand system wọn dáadáa o ẹ sì gbọ́dọ̀ understand díẹ̀ according to Islam wípé kò ní ṣẹ̀ṣẹ̀ gbàṣẹ lọ́wọ́ first wife kó tó fẹ́ second wife. Diapo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sunukun ni o agbọ́dọ̀ agbọ́dọ̀ fojú sunukun wò ó gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń tíráfù tíyàwó yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ẹ má sọ wọ́n di oníṣìnà ẹ má sọ wọ́n di alágbèrè èyí tó ti bímọ gan tán ọ̀rọ̀ ṣẹ́kù lórí tiẹ̀ gan èyí tó ti bímọ tán tó ti wò pé ibi tẹ́ ẹ bá láìpẹ́ yín dé yìí ó wulẹ̀ ti bímọ tán ọ̀rọ̀ ṣẹ́kù lórí tiẹ̀ náà torí pé nígbà míì obìnrin lè bí ó lè ti bímọ tán tó já sí wípé adùn ìbálòpọ̀ tọ́lọ̀ ń fún un kò yàtọ̀ sí ti ọlọ́mọge. àwọn tó bá tún rí báyẹn ọ̀rọ̀ tún gbèrò torí ẹlòmíì nígbà bá bí gbogbo ọmọ tán ìyẹn obìnrin ni ó ṣẹ̀wá mú iṣẹ́ olóṣó yóò àsọ di iṣẹ́ lẹ́yìn tó ti bí gbogbo ọmọ tán tẹ́lẹ̀ rò pé àá ẹni tó ti bímọ tó ti bímọ mẹ́wàá kò lè máa nídìí ọkùnrin mọ́ ìgbà yẹn gangan lèmi ó ṣe wá bẹ̀rẹ̀ rírí ọkùnrin tààrà. àì nígi lóko ká má mèso rẹ̀ ọkọ wulẹ̀ ti mọ irú ẹni tó ní wípé sẹ́ẹ̀rí léyìí kò ṣeé fi ilẹ̀ fọ́sẹ̀ kan à ń bọ̀ sí bọ̀ sí ọdún kan. nípa bẹ́ẹ̀ kò wà advisable fún ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó kó o já obìnrin lẹ̀ kó o lọ fẹ́ tíráfù yóò gbẹnu tán o yóò gbẹnu tán o. bákan náà ẹni tó ti ma tán àìnígi lóko ká má mọ èso rẹ̀ ó yẹ kó o ti mọ irú ìyàwó rẹ̀ wípé à òun ò wulẹ̀ láìkí tó jẹ ọ báwọn ọkàn bi ma ni ó ti mọ̀ torí pé obìnrin. ọlọ́run lè dá lè dá pé ọmọ ló nídìí obìnrin ọlọ́run lè dá lè dá wípé ọkọ ló nídìí obìnrin aláwọ̀ lè dá lè dá pé méjèèjì ló nídìí so obìnrin tó bí kìíní fún ọ tó bí kejì fún ọ ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn-án ìkẹwàá ó yẹ kó o ti mọ irú ìṣẹ̀dá tiẹ̀ bóyá ọkọ ló ní ìdí ni bóyá ọmọ ló ní ìdí ni bóyá méjèèjì ló ní ìdí ni ó ti mà so that ìwọ ọkùnrin yìí ò ní jẹ́ onísábàbí tó ti ìyàwó rẹ lọ síbi iṣẹ́ àgbèrè ṣíṣe. ẹlòmíì fìyàwó ẹ̀ sí Nàìjíríà over the years. lọ́la pé kò ní sẹ́ ìgbàṣẹ lọ́wọ́ ìyàwó tó wà kó tó fẹ́ òun dá tán ó fẹ́ òyìnbó òun gbá láìpù lọ ìyàwó ti Nàìjíríà wá Nàìjíríà ọdún kìíní ọkọ òwálé ọdún kejì ọkọ òwálé àmọ́ dọ́là ń wálé dọ́là ò sì kìíní. tó bá já sí pé ẹni tó mọ̀ pé ó bùkátà sí ìbálòpọ̀ ni ẹ wòye sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jájú lẹ̀ Nàìjíríà ó ti gbẹnu tán ó ti gbẹnu tán o ṣẹ̀wá rí wọ́n ní tí apá ò bá ṣe é san kí la máa ṣe a kà lérí mi o ẹ̀yin obìnrin tó bá kàrán kí ọkọ ọjà yín jù ú lẹ̀ tó bá di kànáńgídá kí ọkọ yín kó jà yín jù sílẹ̀ Nàìjíríà kó di ara ẹ̀yìn òkun kọ́kàn máa fi dọ́là ránṣẹ́ sílé. Si ẹlòmíì ti wà lẹ́yìn òkú ní ìsìn ó ti ń sí ọdún mẹ́jọ ọmọ tíyàwó ẹ̀ gbé lọ́wọ́ ọmọ ti bẹ̀rẹ̀ primary school